بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله يقول الحق تبارك وتعالى لنبيه صلى الله عليه وسلم في سورة الأحزاب وتوكل على الله وكفى بالله وكيلا bí ara lọ́lọ́run ìwọ òjíṣẹ́ mi ọlọ́run ọba tó gbára lé mẹ́sẹ̀gì ní fànàbí sọlọ́lọ́wọ́ sáà sọ́làm àmọ́ tó jẹ́ pé lórí àwọn àlùmọ̀ rẹ̀ lọ̀rọ̀ gbèrú jù a sì ti mẹ́nu bà díẹ̀ nínú ọ̀rọ̀ gbára lọ́lọ́run àdíìsì kan bẹ tọ́lọ́run sànàbí sallallahu alaihi wasallam fi ń kọ́ ọ̀kan náà àwọn sàhábà kódà nígbà tó wà lọ́mọdé ibn abbas radiyallahu ta'ala anhu ń wípé inni láwọn ẹ̀kọ́ kan yóò tọ́ láǹfààní ìwé náà ká farabalẹ̀ gbọ́ torí pé ìṣòro tá a ní méjì ni àìsítán àìgbáradì tó fẹ́ gbọ́ tọ́lọ́n ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ sàmúlò tí mo gbọ́ láti tẹ̀sí lọ tọ́lọ́n bá sàánú wa bẹ̀rẹ̀ látòrí èmi nínú sọ̀rọ̀ náà olùgbọ́ mi oríire ayé ńlá ni ọlọ́ọ̀ ìlà mi ó kàn kù sí ọwọ́ ọlọ́run ló kù sí ọlọ́run ọlọ́run ni wọ́n sọ pé ọlọ́run ní ọ̀gá ní sí ìdúdú kó gbà lọ lọ́dọ̀ tiẹ̀ tóye irun kan ọmọ onídàáwó ṣàpèjúwe ẹlòmíì kọ ewu ojú ewé mẹ́wàá tán ó tún gba mọ́ọ̀sì síbẹ̀síbẹ̀ ẹ̀kún náà náà ni because ọ̀tọ̀ ní sábẹ́ẹ̀lì ọ̀tọ̀ ní dínwí ọ̀tọ̀ ní tọ́lọ́run fẹ́ ọ̀tọ̀ ní tẹ́lòmíì ṣe ó sì mọ̀ ọ wá ń sọ ànábì wa ń sọ fún náà bá àfọ́sí ọlọ́ọ̀tàlá ó ní ìdáhùn àìsàn fásàlélà tó wọn bá ń béèrè máa bí ọlọ́run tá a bá ń béèrè lọ́wọ́ ọlọ́run tá à ń bẹ lọ́run tá à ń tọrọ lọ́wọ́ ọlọ́run mọ́tò nǹkan mi lọ mọ́tò nǹkan mi lábẹ́ ìgbára lọ́lọ́run náà ti la wà wàyí dà sàn tàfàsàn ìlà tó o bá sì wọ́n lọ́wọ́ wọn bọ̀dọ̀ lọ́run mo sọ ní òní mo ní àní nǹkan tí ẹnìkan ti báyàn sàdéhùn tó sì jẹ́ ní ńlá tó ní kò sẹ́lómi tó ń fẹ́ fún àfàwà síbẹ̀síbẹ̀ ní ọlọ́run lákọ̀ọ́kọ́ bí léèrè ọlọ́run lákọ̀ọ́kọ́ bí léèrè gbogbo dábàá ti láyé wa ẹjọ́ bí pọ́ ọlọ́run lákọ̀ọ́kọ́ mọ kọ̀ọ̀kọ́. mo sẹ́mọ̀ pé àtẹ̀tẹ̀ ṣe ọ̀rọ̀ òṣèlú tán ni ká tó wọnú rọmọdọ́ọ̀nù mo fẹ́ rán wa létí nǹkan kan nígbà tí àwọn àwọn àwọn ilé ìwé wọn sọ pé òun ìsù àwọn pàtàkì pàtàkì pàtàkì bọ̀rọ̀ kẹ́ni nípa àtayé tí wọ́n lẹ́nìkan làwọn fẹ́ pé kó jẹ ààrẹ òun náà làbí ọlágbà jọ́nà lọ́hùn sóye ọlọ́run sì ní kì í sóhun ọlọ́run ní kì í sóhun àwọn kànrin kànrin kànrin kan náà lásìkò tá a wá wà náà sáà ń sọ̀rọ̀ wọ́n ní kì í wọ́n lẹ́nìkan làwọn ò fẹ́ ọlọ́run lóhùn ní àpèjúwe pọ̀ wàyídà sàn tàfàsàn billah tó o bá ń wà náà lọ́wọ́ máa ń wá sọ́dọ̀ ọlọ́run wàhálàm anal umma wà lọ mọ̀ wípé gbogbo ayé ẹ̀pẹ́ umma gbogbo nation ẹ̀tú gbogbo àlè umma ẹ̀tú sí nation níbẹ̀ gbogbo ayé gbogbo ẹ̀dá tí ń ṣẹlẹ̀ làwùjọ dáná àti àlá ayé ń fa àwọn kàbíṣe yìí tí wọ́n bá fẹnu kò lórí báwọn ti ọlá ń fa àníkàn ń jẹ́ mọ́tò ju olóṣèlú yẹn wá pé ìwọ làwọn fẹ́ lámìyà fàáhùn wọn ò lè dá sí ipa wọn ká bùsí pẹ̀lú nǹkan kan wọn ò lè dá sí ìdílá bìsí kọ́dí kàtàbà lọ́wọ́ láti àkókò jẹ́ pẹ́lú òun ti kọ́ sọ pé nínú ìgbàgbọ́ wa tí mọ́nì wa gbọ́dọ̀ rọ̀ mọ́ gbígbí òun ti wípé àti kọ́ ọ̀rọ̀ ayé ó ti jẹ́ tẹ́lẹ̀ ìyẹn tẹ̀ ní ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ táwọn olùmọ̀ sí wa lójú sí ipe ọlọ́run ìmọ̀ ẹ̀ ṣáájú gbogbo nǹkan lẹ́yìn náà sì kà á bá tó ọlọ́run kọ́ lẹ̀ sí láwùlì màkú sí kìtàbí láyà bí lọ́rọ́ bí wà láyà nígbà tí wọ́n kọ̀ ha láwùlì màkú lọ́rọ́ máa wúlò àkọọ́lẹ̀ tó gbé ńgbà tọ́lọ́run dá kálàmù tó ní òkùtù kọ̀ọ̀kan ó ní mọ̀ àkùtù kí ni kí n kọ́ ọwọ́ قل اكتب مقادير الأشياء إلى قيام الساعة أو إلى أن تقوم الساعة قبل كنكم في ثالث أمور إليه فكتب لقلم في حينه ونيتي أولا صلى الله عليه وسلم وني قلم في قول دانا nínú àdìsí ni rúfin àtìlà àtìlà ń gbà tó kàn kankan agbẹ́gbẹ́gbẹ́ sókè onáà ní kọ́lámù tá à ń wù wọ̀jẹ́ fàtì sọ́hó ní ta ti gbẹ yorùbá ló sọ pé àkọọ́lẹ̀ ti gbẹ ní mo wọ́n ti kéwù agbọ́dọ̀ ọmọ tán lè kéwú tí ó sọ bẹ́ẹ̀ generality of yorùbá máa ń sọ bẹ́ẹ̀ pé àkọọ́lẹ̀ ti gbẹ àkọọ́lẹ̀ tó gbẹ yẹn tí àwọn ọmọ táwọn contradict ara wọn nígbà tí a tún gbé àwọn nǹkan yẹn bí ti ń ṣẹlẹ̀ fáyé ẹgbẹ́ fóso ẹgbẹ́ bàjẹ́ ẹgbẹ́ fẹlẹ́gbẹ òkùnkùn táwọn náà wà nídìí ẹ̀ ẹgbẹ́ fẹ́ bọ́ra ẹgbẹ́ fóòsà ẹ sì sọ pé àkọọ́lẹ̀ ti gbẹ torí nǹkan ìwú ni pé àgọ́lẹ̀ ti gbẹ kò sẹ́ni tí ó há òótọ́ sì ni níta àánú ìṣẹ̀rí àtọ́lẹ̀ há ni Allah Rabbul kọ́ pàápàá jọ̀rọ̀ dùn áyìn láàdì tó sọ pé ìlà dùá kò sí nǹkan kan tó lè yẹ kọ́ àfi dùá dùá ọ̀kẹ́rù ọlọ́run bá ṣe ọ̀kan nínú àsìkò tí tó jẹ́ tọdọọdún òun ni ìdínlẹ́gàdùn فيها يفرق كل أمر حكيم آية كتاب من سورة الدخان ní ayé àkẹta ti káàmù lálẹ́ ọjọ́ yẹn yóò fọ àkókò amọ̀ àti gbogbo àlánà rí àkókò máa bá kí n má lọ jìnnà bí eléyìí àmẹ́bí ìtọ́lọ́lọ́ rẹ̀ fọ́nà tó fi náà bá ti pé tí ogun ayé bá péjọ pé wọ̀ làwọn ò sí láǹfààní kódà wọ́n máa ń pè kankan ní tí eh, yẹn bá rí àǹfààní kan wá ní ah, lágbájá vat ọ̀nà post ni o onígbà yìí sọ àwọn fẹ́ tó à ní choice kò sẹ́ni tó bá tó náà lánàá wọn àti kò nígbà tọ́lọ́run ti mọ̀ tó sì ti kọ́kọ́ òun wọn bá sì bákan náà táwọn òkè nira kan ìwọ ẹnìkan gbogbo ayé ẹni tí mọ́ni ẹ̀ bá kò sí tó kò sí ní bọ́lọ̀ rà mọ́tẹ́ àkùsáǹtì rọ́bìn káàbà èmi ò dáàbò tí mo ká yìí o tí mọ́ni sì náà bá lẹ́ ń bẹ́ èmi náà bẹ́ ní tó sàkóso gbogbo ayé fásọsì èèyàn kan ní ẹ̀dẹ̀ ọlọ́run wọn wá bẹ́ẹ̀ ní ẹni yẹn la lánàá ìdúró wọn kápá ẹ̀ ilá ìṣe ìkọ́dí kàtàbà wò lọ́wọ́ àlẹ́ yìí àbí tọ́lọ́ ni yóò ṣẹlẹ̀ sí ọ negatively tí ó jáde wọn wẹ̀. rúfin àti làkàlámù ọjọ́ àfàtì sọ̀rọ̀ àti gbé bèbè sókè nǹkan àkọọ́lẹ̀ ti jẹ́. a ní bùkátà sí continuous assessment lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa kò síbi kátà lè bá dẹ́tà àti gbígun àníjọra wa lójú àwọn ọmọ ìríra wa lẹ́yìn tó lẹ́yìn tó lọ sẹ́yìn jù àwọn ọmọ ìríra wa lẹ́yìn tó wà lẹ́yìn jù pátápátá nínú àlámọ̀ yẹ. ìlà àfilẹ̀ máa ju gírì ẹ̀wọ̀n tẹ́lá tí wọ́n gbé síwájú ìlú ogún ni wọ́n lọ one two three four five twenty ẹni tó kọ́ àtìgbà tó kú ńbẹ́lá rẹ̀ wọ́n kọ́ sí centuries ago wọ́n wá sí ìgbìyànjú kankanlẹ̀ kò sí láyé máa tún bá sọ̀rọ̀ ọlọ́run lónìí kò sí láyé máa ń bẹ lábẹ́ pẹ̀ ìyẹn tó wá kọ́lẹ̀ yóò máa jẹ́ àǹfààní yóò máa jẹ́ mọ́lẹ̀ fáyé táyé òbí tán ẹlòmíín bẹ̀rù àwọn olùmọ̀ òun sọ ni kò kọ́ nígbà tó ti lọ bó ti lọ náà nìyẹn. kìí ní nǹkan ẹ̀kan nínú olùmọ̀ yìí kọ nínú ìgbésí ayé tán lò náà lè pé kí mo fẹ́ fi sáyé láǹfààní kí mo fẹ́ fi ọmọ aráyé láǹfààní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ wo bá yẹ kí tó kúnkùn tó. tí o bá ti pé àwọn èèyàn ránra wa létí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ẹ ò bá yóò tó kún fún tó ẹ ò bá burú ayé òsè pọ̀ tó ní nàìjíríà tó burú débi tó burú dé yìí count down numbers of scholars nínú ọmọ káàró òjèrè nínú ọmọ haúsá nínú ọmọ ibo nínú ọmọ nupe nínú ọmọ ìgbìrà nínú ọmọ nínú ọmọ nínú ọmọ tí wọ́n lè sọ pé róònù náà ló burú tó báyìí tó burú ó pé àwọn èèyàn ajáde kó ń bẹ ń gbà lóko lọ irrespective of uh, the numbers of the of the scholars láwùjọ tí ọba wa sí ń because ìpèpè táwọn olùmọ̀ ń pèpè yẹn lọ́mọ orílẹ̀-èdè yìí lóríṣiríṣi ẹ̀yà ó ti ṣẹ́ lára oyin tán ó ti ṣẹ́ lára mílíọ̀nù tí ọba wa sí ń ẹlòmíì ń bẹ immunity ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni o kì í ṣe kókò lágbára àti pàbùrù kan o ẹlòmíì ní chance ẹ o gbogbo ẹ̀ dáhùn sọ pé ẹgbẹ́ ara ọlọ́run ẹgbẹ́ ẹbọ ọlọ́run dúró yìí ẹ mọ́ sóògùn ẹ mọ́ ṣe ẹbọ ẹ mọ́ pààyàn ìtẹ́lómi ìgbọ́yé náà ni ní tó mú dúró náà ni ọ̀rọ̀ ọlọ́run ọmọ ibi tó ti lè dìbò ọmọ ibi tó lè dá lọ́nà tó tó sẹ́ni kankan bẹ́ẹ̀ àfọlọ́run ó oríṣiríṣi ọ̀nà ẹ táwọn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń pé yahoo ẹ̀ ń pé yahoo plus ẹ̀ ń pé gbogbo ẹ̀ náà ni ẹ yẹn tán ti palẹ̀ fún ẹkún tí wọ́n palẹ̀ míì sábàbí àlùkámọ̀ bí kọ́lá ti ṣe pọ̀ tó láwùjọ tá a wà àtúbà pé bẹ́ẹ̀ ní sáwọn yẹn ti mọ gbọ́rọ̀ lọ́hùn ọgbọ́n ọ̀tọ̀ ni mo ti sọ̀rọ̀ báyìí nísìn ní inú ògbọ́n bó ti tóbi tó yìí nínú ọ̀yọ́ state kọ́lá ẹ̀fọn ẹ̀ tó tó bá lè fáyìn ẹ̀mọ́ gbọ́tọ̀ lọ́n ìgbọ́ ilé ìtàǹsọ yìí sì ó ní mílíọ̀nù tí ń bọ̀ ní gbígbọ́ sétí lásìkò kan ó ní mílíọ̀nù tí ó tún bọ̀ lásìkò míì bí kò ṣe tóbi tó kọ́lá ẹ̀fọn ẹ̀ tó bọ̀táyé ti burú débi wípé ó fẹ́ sọ àwọn tí ń sọ̀rọ̀ lọ ọ̀kan náà àwọn olùmọ̀ wa jẹ̀sà ọ̀dọ́ ọ̀kẹ́ ìrọ̀ in some twenty years ago oní ẹ má wo báyé bá ṣe wù kó burú tó ó di rún ẹ pèsè sójú ọ̀nà lọ torí ẹ kò sọ́nà mí táyé fi lè tòrò àti kẹ́mi ọmọ yẹn sọ̀rọ̀ lọ wàláì kò sí kò sọ́nà àbáyọ̀ kan tó tóbi jù bẹ́ẹ̀ lọ ẹ ti ẹ kírèsì awareness bẹ́ẹ̀ mọ̀ pé n tí ọ̀rọ̀ ẹni yẹn ti kà tó lóhùn ni pé ní táwọn èèyàn sọra wọn jà lónìí náà bó ti kó burú tó àwọn kan náà pass messages yẹn àwọn kan náà sọ àwọn yẹn kan di jàgùdà ta ìjẹ́wà ìjẹ́wà mi o àwọn náà ẹgbẹ́ ọ̀rọ̀ náà pé àìdákùn ẹ̀fọ́ náà wà tí wàá lè kó tí wàá lè kó àmọ́ kó èmi kọ́ wọn bá tàn mọ́lẹ̀ sí ẹlòmíì for the first time kò lè kó bí ó sọ ó sá sí à but lẹ́ẹ̀kejì ẹ̀kẹta second attempt third attempt ọmọ ìyá mi ní bàbá rẹ̀ lé but yóò sá lákọ̀ọ́kọ́ lóòótọ́ but at this initial stage lọ ní ó ti wọlé òun lè kó kò sí kó kákílà wọn fẹ́ sí i. àwọn kankan dàbẹ̀ kó simple àwọn àwọn tí èèpá yàn sẹ́kàn fọ́ọ̀dì ìwé ẹ̀rí fọ́ọ̀dì sàlùfíkẹ́tì àwọn fọ́ọ̀dì fọ́ọ̀dì fọ́ọ̀dì fọ́ọ̀dì sẹ́kàn kódà bẹ́ẹ̀ yẹn pé kò mẹ́rin lọ afa wàhálà àròmílà ní ọ̀dọ̀ lọ kátó wa kàn tó mẹ́rin lọ ẹgbẹ́ signature nìkan wá pé òun ló sáyìn pàṣẹ gba eh, power million ẹ̀pà yorùbá lẹ́kún ẹ̀pà aláwọ̀ dúdú lẹ́kún ẹ̀pọ̀ òyìnbó lẹ́kún sẹ́kàn wọ̀ fààyàn ó tẹ̀ jẹ́ pé ó lè níbi ìdí gbẹ̀bí náà nígbà tó máa fi nǹkan sí ìyàwó tí náà ń dùn láyé sòfò tí ò rí mọ́ ẹni ọlọ́run tún lè ẹni ọlọ́run tún gbọ́rùn táǹkà tó wọ́tọ̀ wá kálí àlọ́lọ́ onímọ̀ fọlọ́run bá kù dáadáa sí kù kí sẹ́ni tí ò lọ́lọ́run òun sọ̀pọ̀ ti tán nìkí lòun ti láyé ni o ti ní ẹ̀kọ́ pọ̀nù sóra yìí o sóra yìí gan nípìnlẹ̀ ó ju mi ò pé ayé ya bọ̀tí ayé wọ́n ní ó ṣe déédéé inú àrẹ̀ ló rinlẹ̀ pé ó ṣe déédéé sọ́ọ̀tù bá kọ́rọ̀ ayàtò rọ́júmù pé ká ju onísìnà ládélébọ̀ pa lóko inú sóra ló wà ìdájọ́ ẹ̀ sì ń bẹ àmọ́ kò sí ní àkọọ́lẹ̀ mọ́ wà ní nǹkan tó yẹ pé ọlọ́run ti lọ gbé lókè padà ní ti kíkà wọ́n ní ó ju sọ́ọ̀tù ala lọ nípìnlẹ̀ ìmọ̀ àgbọ̀ bó ṣe wá pè náà ẹ̀ẹ́dì tá a bá ti kó lórí ààbọ̀ sí orí ẹ̀kọ́ kan míì ní ìsìn tó fẹ́ dàbí pé àbádùn ti bọ́ sínú sóra míì ààbùn bọ́ sórí ọ̀rọ̀ àwọn mùnàfíkùn tó yẹ pé wọ́n ní sóra òdìdí lọ́tọ̀ tó sóra fún mùnàfíkùn àyà kẹta ò ní lórí ẹ̀ báyìí àyà tó tẹ̀lé ọlọ́run ní máa jẹ́ àlọ́lọ́ òní ọ̀dọ̀ lè ní kọlí báyìí ní bí ìjà òfin wà máa jẹ́ àlẹ́ àzúwà àjàkúmù láàyè wà máa jẹ́ àlẹ́ àzúwà àjàkúmù láàyè tó rọ̀ èrò nàmìnú nàhùn máa fi kún. وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل ما جعل الله لرجل من قلبين في جوفه ọlọ́run fẹ́yàn kan ṣoṣo lọ́kàn méjì àwọn káàkiri sínú ayá inú wa ma ja'ala azwajakumul laa'i na minhunna ummahatikum àwọn ìyàwó yín tẹ́ ẹ sọ wọ́n di ìyá yín wọ́n yín ṣe ìyá o ẹ̀kàn fẹ́ ba nǹkan jẹ́ ni o inú àtàwọn lárúbáwá ni ẹ máa fẹ́ ta kété sóbìnrin tí wọn ò nídìí ẹ̀ mọ́ wọn ní ti ń bá wọn ní ẹ̀yìn rẹ ẹ̀yìn ìyá mi ni wọ́n sì ti sóbìnrin ń de wọ́ báwọn wọ́n máa fi obìnrin ìyàwó jọ̀yà tí wọ́n bá fẹ́ sọ obìnrin lè wọ̀ pé péyìn gbọ́dọ̀ fún yá nú àyà kẹrin ló wà. وما جعل أدعياءكم أبناءكم àwọn ọmọ tí ń gbé lọ́dọ̀ yín tí jáde ń bàrá àti yín wọ́n sọmọ yín o níbi ó kọ tẹ́ ẹ mọ́ fi kalẹ̀ fún wọn àbí tẹ́ ẹ mọ́ fi pè wọ́n ẹ pè wọ́n ló kọ bàbá wọn nínú àyà kan náà. dáálíkùn kọ́ olùkún bí akúwá ìkùn ẹ̀yìn kan sọ̀rọ̀ kú sọ tẹ̀yìn ni o tọ́lọ́ ni ẹ dámú ni ẹ máa sọ o. wallahu yaqulul haqq òdodo tèmi tọ́lọ́ tọ́lọ́ nìkan lòdodo wàhùwà yáa di tẹ̀lé onó ti dáàdì yín o jáde gúnlẹ̀ síbi rẹ̀ àlàyé ló kú báyìí lórí àwọn ọ̀tà mẹ́tẹ̀ẹ̀ta yìí káàkó tó bọ́ sínú àyà mi. nẹ́sàlá ti rọ́jú lé ní kúrẹ́ṣì àyà yìí sọ̀kalẹ̀ nípa ọ̀rọ̀ arákùnrin kan nínú ìran kúrẹ́ṣì káànà yóò dín á zalikol bẹ́ẹ̀ wọ́n máa ń pè lọ́lọ́kàn méjì míńdà háàdì níbi ète àyíníwá àyíníkì wàkánà yàkó ìmọ̀ sọ wípé iná ní fi ìjọ ó fi kọlbẹ́ìn ọkàn méjì ní bẹ lára ni ákìlù bí kú lè wá èdè mi nìkùmọ̀ méjèèjì mo fi ṣiṣẹ́ áfùdọ́lù min ákìlì Muhammad sallallahu alaihi wa sallam méjèèjì ṣiṣẹ́ working working hard ó kọjá àti Muhammad yìí tẹ̀lé lẹ́nu ẹ̀. Uh, ẹlòmíì sọ pé nazala fi jẹ̀mí làbí jùmẹ̀lì ọmọ mahamad albiri ọkùnrin kan ẹlòmíì wọn tún dákọ yẹn wọn ní káyọ̀ náà ọ̀jọ̀lá ní hafi lọ́n lè mọ̀ yasma wọn lòun ma ó mú ní ọpọlọ tó bá gbọ́ nǹkan ó ti jókòó sórí ẹ̀ tó bá gbọ́ nǹkan ó ti hà sórí fakọ́lá kòrèèsì àwọn ọ̀nà kòrèèsì wa ni mọ́ yá fásitì hàzì ràṣíà ilá wàláwù pẹ̀lú èyàn ò ní mú bérebére báyìí lọ́pọlọ àfi kó lọ́kàn méjì àìkọ́kàn ń bẹ lára tàwa náà tí wọ́n ti sàn kankan ká tó dé ká tó dá títì láti gbàgbé wọ́n ní àyà ń sọ̀kalẹ̀ lórí tẹ̀ náà òun náà tún bẹ̀rẹ̀ náà tẹ́lá nínú Muhammad sallallahu ta'ala alaihi wa bí bẹ̀rẹ̀ níta kọ́kọ́ ọ̀rọ̀ mi fún wa ní sábà bí sọ̀kalẹ̀ àyà yìí falamma huzima al-mushrikuna yawma nípa ọ̀rọ̀ arákùnrin tí mo mọ́ alẹ́lẹ̀ kejì yìí nígbà tí wọ́n ogun bá dé ọ̀rọ̀ tẹ́ni kejì náà là sábàbí kejì tó fi ṣẹlẹ̀ nípa ọkùnrin tí a ní omúlọ́pọlọ yìí nígbàtí wọ́n wọ́n ní ọ̀rọ̀ ọwọ́ àbúṣùfà àbúṣùfà náà ti gbà sáàmù jọ náà lọ́wọ́ lórí abu sufra àbúṣùfà nínú àwọn ògbóǹtarìgì àwọn tí wọ́n jà nínú ikọ̀ àwọn kẹfẹ́rí sì ni ọwọ́ ń sọ fún rí mahamadu ọmọ ní bàtà kan kan kan ló mú yìí bàtà kan ó Abu Sufyan wa ń sọ fún mi pé mahalu náà nígbà tó gun ti rọlẹ̀ tó gun ti tẹ́ tó bá wà láwọn èèyàn báyìí àmàkù rọjú kọ́ọ̀lù lùsùmù náà ah, ẹ o àgbà bọ́lọ̀ ni o àwọn èèyàn sọ̀fọ̀ lógun ni o ó ń fún Abu Sufyan létí bẹ́ẹ̀. kọ́ọ̀lù fàmọ́ báàlù ìdá ní àlẹ́ ìfìyàdé pàlú kọ̀rọ̀ pẹ̀lú jìlì ẹ̀bọ̀ tí a ló fà tó fi wọ́ bàtẹ́sẹ̀ kan tó mú kan lọ́wọ́ ló bá wò sàlẹ̀ ló bá wọwọ́ ẹ̀ ló bá rí pé lóòótọ́ ni à onímọ̀ ṣàrùtù ilá àná ọmọ àṣìrìjì nínú wa ó ní ìmọ̀ o ẹsẹ̀ ní oṣèlú méjèèjì wà. fa orí fún yàwó mẹ́rin ní anahu làwòkánà láwùkọ̀lbán lámà náà fi àná àlàó fìyẹ́ di bá ọ ìtọ́lọ́kà méjì ọkà kan ọba sọ fún ọ pé bàtà kan ń bẹ lọ́wọ́ ìkan tuntun lọ́wọ́ tẹ́tẹ́ wọn ni àyà ń sọ̀kalẹ̀ lórí nínú àwọn ìtumọ̀ tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí ó ní pé nazala dáálì katamsilan fi zaydin ibn haritha wọn ní ó sọ̀kalẹ̀ nípa zaidu ọmọ haritha ẹni tó jẹ́ pé tabanahu nabiyyu sallallahu alaihi wa sallam òdíṣẹ́ ọlọ́run bá sọ ọdọ̀ ọmọ ẹ̀ fàlìmáàna kàmá láyà fóònù ìrọ́jò ní kọlìbáàni bẹ́ẹ̀nìkan ò tẹ́lẹ̀ lọ́kàn méjì kàdáríkà lẹ́yìn bẹ́ẹ̀ ọmọ ò lè jẹ́ tẹ̀yàn méjì àwọn kan tó mú yẹn wá bẹ́ẹ̀ torí ẹnìkan ló bí nílùú ọmọ àríṣà kánà mi tó sọdọ̀ ọmọ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ púpọ̀ nínú náà tọ́lọ̀ ọ̀rọ̀ tó wá wà lórí ẹ̀gán ni táwọn tí èsè mùsùlùmí ti máa ṣe tí ti máa twist ẹ̀sìn Islam nípa ìyàwó Zayd ń bẹ láàrin gbogbo tó rà yìí pẹ̀lú táwọn ibi tí akọ́kọ́ dé ń di ọ̀rọ̀ Zayd gbàtàrà délé ń sìn ó ní pé òjíṣẹ́ Ọlọ́run sọ dọ́mọ táǹpẹ̀ ní Zayd ọmọ Muhammad tó sì lóko bàbá ẹ̀ tóbi onísábàbí ìyẹn ń bàbá kò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìfún ọ̀rọ̀ bó ṣe fẹ́yàwó bó ṣe kọ̀ báyìí mi ti wá fẹ́ ẹni tí ṣéèdù kọ̀ ó tún wá wà láàrin ìṣòro àìní tọ́rọ̀ bá délé tí rọmìnà tó parí àwọn tí èsì ìsúná gbá yẹn mú wípé kalẹ̀ ń tẹ̀lé ẹ̀yin ọmọ ìyá mi Islam ẹgbẹ́ sì yí o ẹgbẹ́ sì yí ọ̀tá lèèyàn máa jẹ́ fún tí ò bá mọ̀ gbogbo nǹkan yóò bá mọ ọ̀tá rẹ̀ lẹ́yìn òjẹ́ ọ̀tá mathematics làwọn student tẹ́ ń wò yẹn tí yóò bá mọ math ó sì mọ̀ pé yẹn bá tí òun bá ní tí òun bá ní twelve credit tó yẹ minus two bí ṣe English àti mathematics ó mọ̀ pé ìtọ́ tó dá ìyẹn wá sẹ́kọ̀ọ́ ti jọ ta ló yẹ kó bá rẹ́ jù síbí ọ̀rẹ́ ọ̀gá mathematics yẹ kó bá rẹ́ jù pẹ̀lú nígbà tó o ti mọ̀ ọ́ lóògbé ẹ̀ ẹ̀ dákun mi mọ̀ gbogbo nígbà tó yóò mọ̀ yéèyàn ẹ má jẹ́ kí islam orí bẹ́ẹ̀ fún yín o ẹ wá di islam lójú ẹ̀ fàárí fún ní kọ́bílà à ń ta abúdú ni ọmọlá mi àrífù ni ẹ wọ́ lọ́mà sẹ́nìkan bá ti gbé dé nígbèkúgbè pẹ̀lú ọpọlọ dúdú ọpọlọ tọrọ ayí tọrọ ayí bò islam lójú ọ̀pọ̀ ọkùnrin sí ní òyìnbó ní wámú ibẹ̀ ìsagbọ̀ yìí náà nígbà tá gbóyè sí ni ẹlòmíì ò mọ bí yóò ti san sọlá tó wá bára káà méjì torí ẹni ìdíyẹ wá ẹlòmíì ò sì mọ bí yóò ti kí rárá ẹlòmíì ò sì sọlá tó mọ ọmọdé nínú sínú Islam mo sọ pé mi ò fẹ́ yí àjáde púpọ̀ nínú mi fẹ́ yí àjáde tí má wọ́n tún ní sábàbí táyà ibi sọ̀kalẹ̀ òun lẹni tí ń fi ẹ̀yàwó ẹ̀jọ̀ yá ẹ̀ tóye ẹlòmíì sábà ń sọ pé wọ́n ń ṣàdúrà fún ìyàwó ẹ̀ tàbí òun náà ń sọ pé ẹ bá mi ṣàdúrà fún màìdíá eléyìí kìí ṣe ìyàwó mi ò yá mi ni o eléyìí ṣe ìyàwó yá mi ni òun ṣàṣìṣe tó ga ṣé ìyá rẹ lọ́ọ́ fi ń gùn ní fact nípa dáhùn pé kìí ṣe ìyá ẹ̀ lóòótọ́ nípa ti bíbí bọ̀dí wọ́n lọ ń sọ pé ìyá rẹ ni eléyìí sì ń bẹnu káwọn tá sáwọn àti sọgbìnrin dé wọ sóra kan ló mọ sọ̀kalẹ̀ lórí eléyìí lọ́tọ̀ sọlátù mùdáàdìlà sóye sóra fifty eight nígbà tí èèyàn bá ń tó fi ẹ̀yìnàwó ìjọ yẹ ẹ̀ táyà wá sọ̀kalẹ̀ tó mọ tó wá di pé ayé àtàlà ìtara tó san kóbìnrin tó kó tó lè délẹ̀tọ̀ obìnrin padà láì san bẹ́ẹ̀ ìdènà ló ti tó kíkó láyé tó bá tún wọlé obìnrin torókùtẹnu sọdẹwọ wọn ní àpèjúwe kan tí wọ́n fi lélẹ̀ fún ẹni tó fẹ́ ìyàwó ìjọyà ẹ̀ ayé kàmáńlá kó lè rọ́júlì lè rọ́júlì kọ̀lbán bí ó ti jẹ́ pé yẹn lè lọ́kàn méjì kàdálíkà látàkùnù mọ́ra ìmọ̀ra àtùlùmọ̀dọ́ hírì ọ̀mà bẹ́ẹ̀ náà ìyàwó ẹni tó fẹ́ ìyàwó ìjọyà ẹ̀ kò lè jẹ́ ìyá ẹ̀ ó kàn kórè fásitì àti àbíyọ́nú ní tí a fẹ́ jẹ́ pé ìyá méjì lónìí bákan náà nínú àsábàbí kánẹ̀ ni wáhìrù mẹ́rin mùnàfìkì ni àkóòl ẹnìkan náà mùnàfìkì máa ń sọ pé ní kọ́líbùn yànúrù ní ibi kadà mo lọ́kàn méjì ọ̀kan máa ń sọ pé kí n ṣe báyìí wà kọ́líbùn yànúrù ní ibi kadà èkí yìí máa ń sọ fún mi pé kí n ṣe báyìí ọlọ́kàn méjì ní pàmò láṣẹ. falimonaafiku dúkọlbẹ́yìn ọlọ́kàn méjì ni mùnàfìkì bàtẹ́ kéèyàn ó jáwọ́ mi ìnáfíkì èyí ti pọ́kà méjì lọ́lọ́run tún sì sínú báyà ẹ̀ nínú ọ̀rọ̀ míì láyé ìsẹ́ni olùkúfúrú wàjì náà ìfà eléyìí gan ni afàlẹ́fà kò sáfàdà lómi láti sọ arímọ́bẹ̀ dáadáa àmọ́bi tá à ń lọ gangan ò ní wípé gbogbo èèyàn gbogbo ayé mọ̀ kò sí ìsẹ́ni ìgbàgbọ́lọ̀ ń dá tàwa skáàni tàwa bọ́kàn méjì lọ fìsíkàlẹ̀ òye but kí ló tà máa pè yàn lọ́lọ́kàn méjì kí ló bàbá òyìnbó pé má jà á lọ́wọ́ ọ̀dọ̀rọ̀ jù lé ní kọ̀l